ومدينة تجيا مصابيح إذا خلوا على نفسنا ورسل الذين آمنوا في هذه وأمروا في كل الخير إن قال الله كن رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فو ورغبا ọlọ́wọ́ bá ìdíje tó ló pa ọlọ́ṣẹ́ ẹ̀ka máa dúpẹ́ fún òun oore tó ga jù ọlọ́wọ́ bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run mọ́jẹ tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àtọ́lọ́run kọ́lọ́run kó pa wá lẹ́ni tí á jẹ mùsùlùmí ọlọ́run kó ṣe wá lẹ́ni àrùjọ náà pẹ̀lú sẹ́lọ̀dì adúpẹ́ ìfọ̀kàbalẹ̀ ìtọ́lọ́wọ́ bá ṣe sí agbègbè wa ìtọ́lọ́wọ́ bá kó sàlékún ìfọ̀kàbalẹ̀ sí agbègbè wa gbogbo ayé tí ó sì ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọlá àbí ìfọ̀kànbalẹ̀. Àdúpẹ́ pé ọlọ́run bá fún wa ní àlàáfíà, àlàáfíà rẹ̀ nìkan ká wa ọlọ́mọlá àtàrídọ́ rẹ̀. Gbogbo àwọn tí ó lálàáfíà ọlọ́mọlá fún wa ní àlàáfíà rẹ̀. Gbogbo àwọn orin tó kún bàtà yẹn ọlọ́run bá ṣe fún wa. Àwọn orin náà ọlọ́run ṣe ní táàbí ìyàrá náà. Ó ṣe ní kàtí àfẹ́rí ìjìnlẹ̀ gbogbo ìjà tó máa sọ̀rọ̀ náà kọ́nà kò fi lọ́wọ́ ìbò wa mú. Bẹ́lọ́wọ́n agbáláwọ́ sọ̀rọ̀ tàṣkò yìí, ọlọ́run kò sọ́dọ̀ ọ̀fẹ́ tí máa mọ̀ bọ́ sọ. Ẹ̀yin náà ti ẹ máa gbọ́ ọ̀pọ̀ fún ní àgbẹ̀rẹ̀. Àkẹ́bí àfi kọ́nà ní tí ọ̀rọ̀ náà ló ṣe wà nínú ìlú. Ibi tí àtijọ́ sẹ́lẹ̀ lánàá, ọlọ́run Quran 11 àyà seventy eight òun náà ní tí a ti ṣe lọ sí ní àná. Tẹ̀sílì wa ó wà àti àárín àyà náà ní àti gbé ṣùgbọ́n níbẹ̀rẹ̀ àyà náà. Ó sọ fún wa àwọn èèyàn lóṣù wájá àbúrúkọ òkúgbò yóò wọ́n wá bá lóṣù ní ẹni tó ṣe wípé wọ́n yára láti wọ́n bá wọ́n ní pàbílò káàlù yá àmàlù Àwọn èèyàn yìí àìmẹ́lẹ́ àìdá ni wọ́n ti ṣe tó ti kójú òṣùwọ̀n tí ọlọ́wọ́ bá tó ti ṣe tán láti pàwọn ẹni. Ọ̀la ya kọ́rùn mi ha ọ̀la ìbánárọ́sì ìlú Ẹ̀rí ọwá sọ pé ẹ̀yin èèyàn ni àwọn ọmọ mi obìnrin olùdí yìí. Àwọn ọmọ mi obìnrin yìí ẹ̀tọ́ ni wọ́n jẹ́ fún yín. Àtàkùn lọ́wọ́ wà náà tó gbọ́ ìyà. Ẹgbẹ̀rún ọlọ́run ọba ẹgbẹ́gbẹ̀rún sí mi rí lọ́dọ̀ àwọn àlejò mi. Àlè ìsàbílẹ̀ kó mọ́ sí lọ́rọ̀ sí ìdíjẹ́ kò sí nínú orí ni ọkùnrin kan èyí tó jẹ́ wípé ó ní ìmọ̀nà lọ́dọ̀ tó tó wá ní máa fi ìrìnàjò. قالوا لقد علمت ما لنا في بناتك من حق wọ́n wá sọ fún lútù wípé ìwọ gaga ó ti mà wípé àlẹ́tọ̀ sí àwọn ọmọ rẹ̀ obìnrin ọkàn dọ́gbọ́n sì yẹn kábílẹ̀ bá kárawọ́ lè bá balẹ̀ kábílẹ̀ jẹ́ wípé a padà àmì ṣe dáfẹ́ ṣe mọ́ olóòtútù wa lójú ọmọ pé àlẹ́tọ̀ sáwọn ọmọ rẹ̀ ká lè lẹ́tọ̀ sí wọn ọlọ́nà tàyàkágbẹ́ àwọn.

ọwá sọ pé ó dẹ̀wù ní kọjọ́ pé mo lágbára tí mo lè fi kojú ní. àwọn àwì ìlà òkè ṣàbí. àbí ìtòwù ní ọ̀nà àdìkọ́jẹ́ pé mo lè yára lọ sọ́dọ̀ àwọn ẹbí kan tó jẹ́ ẹbí ìwé tí wọ́n àbí ẹbí kan náà àwọn ẹbí. tí ó jẹ́ ètò ní agbára tó kù lọ. Ọ̀lú yá ló kò Tí ó wá ṣe kó máa yé wípé ó ni àwa káàwà rẹ̀ yìí, àwa ẹbí kan náà máa kan ni wá lè jẹ́ pé gbà lúùtù látọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀gá. yá sí ìlú àwọn eléyìí owó lè ráyè wọlé sínú ilé ọ̀nà rẹ̀ láíláí kò rí níbẹ̀ rẹ̀. Fàásìrì bí ààrí kàbí sọ́pọ̀ àyàrin nínà lẹ́yìn. Ọya wá rìn lóru tó kó àwọn ẹbí rẹ̀ rìn lóru. Bèjì tèrè ẹ́ nínà rẹ̀. Kó rìn ní alẹ́. Páàkì náà òun náà ní àṣìṣe ìsàn. Wọ̀lá Kò gbọ́dọ̀ wẹ̀yìn ẹnìkan kan ọgbọ́dọ̀ wẹ̀yìn nínú oyún. Ọlọ́run bá pa wọn láṣẹ pé ẹnìkan Torí pé ìyàwó rẹ̀ yóò ṣẹlẹ̀ sí ìwọ́n àsọ̀bàhún tọ́lọ́wọ́ bá ti parí ẹ̀rù pé yóò ṣẹlẹ̀ sí àwọn ará mi. Ìrìnàmọ́ ìdàmú mu sọ́gọ́. Sọ iṣẹ́ abẹ́ lánàá ọ̀nà ìyá. Sọ wọ́n kà sọ fún wa pé pé بالله من الشيطان الرجيم قالوا يا لوط إنا رسل ربك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح القريب فلما فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منثور مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وما هي من الظالمين ببعيد Ọlọ́run bá aṣọ́lá ọ̀gá ó sọ fún wa nínú ṣúra tó gúrù kúrò ìdẹ̀gùn àyà 81. Ọlọ́run bá ó ń ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ nípa àṣẹ àti kíkọ̀ èyí tó wá lọ́dọ̀ ọlọ́run sí ọ̀dọ̀ yóòtù alẹ́ ámúlù èyí tó wá òun náà ni pé fa áfíríkì áàlìkà àfẹ́bí áàlìkà bí pẹ́pẹ́rẹ́ lẹ́yìn àṣẹ tó wá òun náà ni pé òun ni kó o fi rìn èjìdé kan nínú òòrùn òní kan òkú mẹ́gbẹ̀ kílẹ̀ òun máa bá ọ tó bẹ̀rẹ̀ kú nínú òkú ìlà mọ̀rọ̀ àtà ìyàwó rẹ̀ ní ká òkúkọ ọmọ ọ̀gá mi àlẹ́sọ̀gbọ́n a lánàá nípa wípé síyàwó rẹ̀ tẹ̀lé jáde àbí kò tẹ̀lé jáde sọ ẹjọ́ bá ka ní ìlà àtà ó lè máa jẹ́ wípé òní wẹ̀yìn ẹbí ọba ti ní wẹ̀yìn yẹn nínú ìyàwó rẹ̀ nìkan ní ó wẹ̀yìn yóò fẹ́ máa jẹ́ wípé ọ̀tẹ̀ mi jáde nù. Yorùbá ti gbà yí pé bọ́ǹbù jáde omi ìgbésọ̀ jáde nìyẹn. Ṣùgbọ́n omi eléyìí wọ̀ lọ́wọ́ ara. Sọ tó bá wẹ̀yìn ọ̀padà sẹ́yìn náà. Èló gbà tó bá wẹ̀yìn yẹn olówó àti sábà bí ọ̀rẹ́. Sọ̀rọ̀ ìgbọ́lọ́dọ̀ wáyé pé ọ wà ní àwọn tí ó parí sọ wípé ó gbọ́dọ̀ padà sí inú ilé yẹn náà padà bẹ̀rẹ̀ tó gbọ́dọ̀ padà sínú òdú yẹn padà bá tó bá tún padà sẹ́yìn náà. tó látara bẹ́ẹ̀ nínú àyà mi èyí tó jẹ́ wípé ó tún lè jẹ́ ká máa wò wípé kò jáde pẹ̀lú ẹ̀ àti kàwé ní ti àwọn àyà tó jẹ́ wípé ó fìdí ẹ̀ múlẹ̀ pé ó ń súnmọ́ bí wípé ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún un tán tí ó sì wà láàyè tẹ́fìtì ní kọ́m ẹ̀nà àhàrẹ̀ ah, ah. sọ tábà lọ síbi ṣíwájú ìjírí náà àyà 65 níbẹ̀ sọ òun tún jẹ́ kí ó kílẹ̀ dáadáa. فأسر بأهلك بقطع من الليل. Ó ìdíje kan nínú alẹ́. Wọ́n tàbí àdẹ́gbà ọ̀hún. Orí àwọn tó ọba kó jáde yìí tó jẹ́ àwọn ẹbí rẹ̀ sọ olówó nínú ọkùnrin ọ̀rọ̀ ní wọ́n lọ́wọ́ afá sọ wọ́n tàbí àrùbá rẹ̀. Ìwọ́ gángan ẹ̀yìn ní kọ́ wà káwọn èèyàn máa lọ wájú. Wàlá yàrí tàbít mẹ́kùn áhàrí. Sọ ẹnìkan ká nínú oní òṣèlú tí ní orúkọ gbọ́dọ̀ rẹ̀. Wọ́n ń dùn àìsùn ìrìnàrúurú. Ẹ máa lọ ibi tó láti, a rí jẹ́ kò jẹ́ ẹ̀sùn pé ìgbọ̀rọ̀ pàtàkì sí ààrẹ. Sọ̀rọ̀ ìyọ́n ní jẹ́ pé asáàfìdì di eléyìn àtìsù mọ́rẹ̀ ọlọ́run wá ní ti máa ń mú sí ìwà àhúnmọ́ ìnáwó mú sí ibò àbá àtọ̀ọ̀bà òyọ́ nǹkan tí ọlọ́wọ́ bá fi ṣètò rẹ̀ lórí ọkàn àwọn èèyàn. Bàbá sọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ pé ọmọ àkàn wọn, àwọn tó kàn wọ́n yẹ pátá yẹ́yẹ́ òun náà lọ́gbọ́dọ̀ kan obìnrin yẹn. Torí pé ọlọ́wọ́ ọba ọ̀sọ́ pé páàtì ní ọkàn, ó ní ìnáwó sí Bùhá Ọlọ́run ni gbogbo ọjọ́ bá ṣẹlẹ̀ sí wọn yóò ṣe bí ní o, ṣẹlẹ̀ sọ́nà. So, láti àjọ kó dìyọ̀, káwà lè lọ kó dìyọ̀, kó ayọkún náà kọ́lá dìyọ̀ náà. Bọ́ lé dádìyọ̀, ọ̀pọ̀ sí kú rẹ̀. Ìgbàgbọ́ ọmọ akó dìyọ̀. Sọ, ó rí gbogbo àwọn aráàlú yẹn lọ́kọ́lá ní kíni o, ọ̀pọ̀ dìyọ̀. Báyà kọ̀ ní ó ti pè ní ọlọ́ fún wa pé ìrọ̀ ni wọ́n ọ̀pá. Sọ, yọ́ ṣẹlẹ̀ sí ìtọ́ṣẹlẹ̀ sí wọn. Inú ilé náà ni ó sì wà tí ó lè gbé ní oru tí ó ti ṣẹlẹ̀ Ìnàmọ́ ìdáhùn sọ́bọ̀. Sọ̀lẹ́ ìwà ìgbà náà, ọwọ́ ní ìnàmọ́ ìdáhùn àṣọ́bọ̀. Sọ ìnàmọ́ ìdáhùn àṣọ́bọ̀. Sọ àwọn tẹ́jà wà fún àwa, àwọn kan sọ wípé kí ló òun ni ọlọ́run ọba ti ṣe fún ànábì lùtù ó ti ṣe rọ́ọ̀dù ló fún ànábì lùtù òdìrí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ wípé ó dúbi ṣe fún ànábì lùtù ó tún fi ṣàlàyé fún wípé àṣùgbà òun ládé kọ́ ọmọ àjẹ́gí ni wọn kọ́ máa lọ ọ gbọ́dọ̀ dí àṣùbà ọ̀hún tẹ̀lé ojúwọ́ mẹ́ta ìró òdùnú ni pé ìnàmọ̀ ìyẹn ni wípé táìmù tí àwọn èèyàn yìí tí wọ́n ọ àsìkò kí ni wọ́n ní kọ́ máa lọ lálẹ́ tó ń bá lọ wọ́n ti bá láti ẹ̀gbọ́n lọ ní kó wọ́n lọ sọ pé kọ́ máa lọ àwọn ni ó kù bẹ̀ lára àjọ tó ń tún lè máa wò náà ni wípé tí wọ́n bá kù wọ́n bẹ̀ káwọn èèyàn wo tó lè wá bá àwọn èèyàn yìí tó wọ́n sọ fún wípé gbogbo ikú wọn pátá yányá ilé tó kù ikú wọn ìlànà ìdàgbọ́n àṣùwọ̀n sọ ikú wọn ìparun wọn ìdíyàjẹ́ ní ìdíyàjẹ́ wọn sọ àṣùbá àbí ó sì kí ni ò ní ó ṣẹlẹ̀ ìyẹn jẹ́ pé ó yẹ ká máa gbé òní ti wá ìjẹ̀ máa wò yí pé wá ìjẹ̀ máa wò yí pé àwọn èèyàn àwọn tí wọ́n tún lè máa gbogbo táìmù jọ fún wa alẹ́ ni wọ́n wá ara sọ pé àwọn tí wọ́n wá yẹn ìdìbò ìlú fi yẹ gbá wọn lójú òjú wọn lè parí táyà ogun bá ẹgbẹ́ àti ẹ̀fẹ́ wá àárọ̀ ọjọ́ kejì wọlé wọlé pé àwọn ń bọ̀ èkó ló di pé ilẹ̀ bá ti ń wá báyìí láàárọ̀ kùtùkùtù olówó ti kí ni olówó hàn sáré sòkò yìí ti kọ́ bọ́dà kankan mọ́kùnlẹ̀ bọ́dà kankan wípé bọ́yá ó tún sẹ́kù fọjọ́ tó pẹ́ yẹbi pé àwọn ẹ̀fẹ́ tó wá àwọn tó ń kó wà lábá àwọn èèyàn ẹtí ń dalẹ̀ ẹrú ẹtí balẹ̀ ẹlẹ́jẹ̀ẹ́ kí láàmù ẹwà kọ́ tẹ̀lẹ̀ sí kó tètè parun náà ni sọ ọlọ́run bò ní kí parun wọ́n pẹ́ ìṣàrọ̀ ni nígbà mọ́ onígbà hó ó jẹ́ bí ìṣàrọ̀ lápá kan sọ lẹ́lẹ́kejì lọ́dún ajẹ́ òun náà ní pé ìwọ tá ní kọ́ ọmọ lọ lóhùn ọ gbọ́dọ̀ ní kí ni ọ gbọ́dọ̀ ní ṣòro torí pé bàtà fẹ́ pa wọn rẹ́ òun náà ní kí ni ó àṣùgbà ọgbọ́dọ̀ ti kúrò bífọ́ àṣùgbà òṣèlú ìjọba ìjọba pé iná mọ́wọ́ ti dà hóòrùn kí wọ́n láwọn pè ní ṣúgbọ́ àwọn àfáà wa ìpẹ̀lú wà pé nǹkan pè ní ṣúgbọ́ òun náà ní nígbà tí àlùfájà àdìbáyé lọ òun ni wọ́n gbà ìgbà tí àlùfájàrí tó bá yọ òun ni wọ́n gbà lérò tá a bá ti ń sọ̀rọ̀ àṣùbò tá a bá ń sọ̀rọ̀ àṣùbò ìgbà tí àlùfájàrí yọ yẹn títí tó rọ̀ bí wá yọ òun la ń pè ní kí ni ọ̀rọ̀ àṣùbò. Sẹ́gbẹ́ láàrin ìgbà yìí, a lè rí nǹkan bíi wákàtí kan. Ètò pẹ́ pé ó pẹ́ jù náà ní wákàtí kan àti forty five minutes. Tó bá pẹ́ jù oòrùn ọ̀rọ̀. Wákàtí kan àti kí ni ọ̀rọ̀ àti forty five minutes. Olópẹ́ jù. Olùjẹ́ káfíńsì nígbà mi. Tó ọlọ́dọ̀ra bẹ́ẹ̀ òun ni ọlọ́run ọba àfọ̀mọ́ pé onífẹ́ ni àṣùwọ̀ lórí wípé ọlọ́run ọba ló wọ́n àwọn rẹ̀ ṣubú lọ́lọ́run ọba pé kèé ṣe pé ọlọ́run ọba gbèrò pẹ̀lú awọ́ni ṣubú pé ìbẹ̀rẹ̀ ṣubú kèé ṣe ọlọ́run ọba gbèrò ní ètò nígbé kí ni ó áyà kan bẹ èyí tó jẹ́ wípé ọlọ́run ọba fi sọ ìgbà tó jẹ́ wípé ìyà yẹn ọlọ́run ọba fi sọ ìgbà tó ṣe wípé ìyà yẹn máa parí sọ ọlọ́run ọba sọ ìgbà tó jẹ́ pé ìyà yẹn máa parí tóun bá ti ń yọ báyìí tó bá ti ń yọ ọ́ báyìí ìgbà náà ni ìyà tọ́pẹ́ náà bá mẹ́rin jẹ wọ́n ìgbà náà ni yọ́ parí lọ́lọ́bìjọ́ ní pé nínú ọ̀rọ̀ bóyá náà kàbùtì ni àbíkan ọlọ́rin sáà kọjá sí ó ń sẹ́yìn àtò mọ́ṣìlìkì bá a kọjá sí ó àsọ́yìn àtò mọ́ṣìlìkì sọ ọlọ́run ọba ní pé ìyà tí ó jẹ wọ́n gbẹ̀yìn ó ní ariwo ariwo sọ ìjírí ní àrí sọ ìjírí ayẹlẹ́gbẹ̀rọ 73 sọ ọ̀fà akọjá sí ó sẹ́yìn àtò mọ́ṣìlìkì ìyẹn ni pé ìyà tí ó jẹ wọ́n lá òun ni ariwo ariwo yẹn wọ́n á nìyí tí ariwo yẹn ó gbà wọn mú òun náà ti mú ṣìrìkì fẹ́ má ti ẹ́ńtà ti ti gbé òun yọ ọ́ bọ̀ báyìí. Ẹ̀rẹ́ jẹ́ pé látàṣùgbà tábàjáde bá ti yọ òun ni píparun wọn yóò ti bẹ̀rẹ̀. Ìgbà àti píparun wọn parí yọ parí nígbà tó lù bá fi kí ni oòrùn ó bá jẹun kìí ṣe bẹ̀rẹ̀ ṣubú ìnágbà rírò kìí bẹ́ẹ̀ ṣe àárín ṣubú ìnágbà rírò kìí bẹ́ẹ̀ ṣe páàtì kan nínú kí ni ọ ṣubú ìnágbà rírò ó bí ìgbé ìyá yẹn a máa ṣàlàyé fábàdà abáde tó lọ́wọ́ ni bẹ́ẹ̀ ṣàlàyé yọ bẹ̀rẹ̀ láti kí ni o láti ìgbà tálùbájá rí bá ti yọ tí tó rú ọ́bìnrin kí o tí ó fi wọ̀ àṣùgbà kí wọn àṣùgbà òdìlọ́pẹ̀lú ìyàgbẹ́ wọn. Ọlọ́run sọ rẹ̀ ọwọ́ pọ̀ jù ní kíni ọ wákàtí kan àti kíni ọ wà ìsájú ìwọ náà tó bá ti kí àṣùbà tó bá ti lè ka wákàtí kan àti forty five minutes tó wá fẹ́ kí o kíni ọ àṣùbà lẹ́yìn ìgbà náà òun lọ kíkìlò pọ̀ òkírùn lójú ọjọ́ ọ̀fẹ́ sẹ̀rùn òkírùn ní kíni ọ ojú ọjọ́ ọ̀fẹ́ jẹ́ kí ni ọ̀fẹ́ sàn lọ́pọ̀lọpọ̀ gbà bóyá kí ìran ọmọ níbi fifteen to six ọwọ́ nílé kí ni ọ fifteen to six kájú lè ṣàlàyé ẹ̀kọ́ lè kílẹ̀ ẹ̀mí o nínú bá wọlé ní kí ni ọ fifteen to six káàdì nìró wọlé kákàtúntà àti ìgbàgbójúwe ó rí i pé tó o bá ń sọ̀rọ̀ tó bá di fifteen to kí ni ọ títí tó kí ni ó ṣẹ̀wù ó rí rí pé ó ti di wákàtí kí ni ẹ wákàtí kan ó wá tún kí ni ó forty minutes láì ní ní seven thirty tó pẹ́ jù ìrúnṣe kí ni ó lọ́lọ́pọ̀lọpọ̀ ọgbà seven fifty ṣé ní ti báyìí tí ẹ bá tún wálẹ̀ bó bá ti lọ sókè sí àwọn àdìbẹ́ tó kàn ń pè bá wọn ṣe ìran àṣùbà ìgbà tí ọlọ́mọ yàn kọ̀ lọ́wọ́ èèyàn tó lọ́tara bẹ́ẹ̀ òun náà ni wípé wọ́n ń tàrà pé ìnàmọ́ ìdà hún ẹ̀rí o ní dídó òun làtùrà àsìkò wọn ọ̀pẹ́ òun tó wọ́n wípé sásùmọ̀ ti fẹ́ jù tọ́ lọ́rọ̀ pé àdábì ìlú tí wo pé ṣé àṣùnà òfin ti pẹ́jù àìdé ìbá ti jáde sí ọ̀tún ara wa ṣẹlẹ̀ ó ní àlẹ́ta ó wá ń sọ fún wọ́n ní bílọ́kẹ̀lá rẹ̀ pé àlẹ́ta súnmọ́ bìkọ̀rí ìrìnlẹ̀ ádámùwọ́pẹ̀ àlẹ́ta àṣùnà bìkọ̀rí ìrìnlẹ̀ ádámùwọ́pẹ̀ ọ̀wọ́ sọ pé à a àṣùbà ọ̀wọ́ ajé nǹkan tó súnmọ́ kásìkò tá a wà yìí àṣùbà yẹni pé ìsìnfàmù àtẹ̀kẹ̀yẹ̀ rí òun tí wọ́n sọ bẹ́ẹ̀ náà pé sásùbà wá jìnà tí ìbéèrè pẹ́ ṣàrọ̀ ìyàwó ẹ̀kọ́ ìbéèrè sásùbà wá jìnà ìdíkọ̀tọ̀ ní pé kí ni ó àṣùbà òkè náà rẹ̀ ni ẹ òun náà ni mo gbà lérò ẹ̀sán lọ́rọ̀ tó wá súnmọ́ ni wọ́n rẹ̀ pé gídó àṣùbá gẹ́gẹ́ ní oṣù tó wọ́n sọ fún àrẹ́bẹ̀ ọlọ́run báyìí kó lè bá jẹ́ pé táìmù yẹ ọ̀pọ̀ lọ títí táìmù tó gbọ́n bá fún ẹ̀yẹ̀ kò gẹ́gẹ́ ní ọ̀pọ̀ lọ títí ẹ̀rọ bí dàbí ẹ ti kéré tó yẹ chance náà bí a bá tọrọ ọlọ́run bá máa gbà túbá máa lám yẹ́kùbálùmá òtáwó bátàlẹ̀ ápùsì máa lám ọlọ́run ọba máa gbà túbá ẹrú lókùnrin ìgbàtẹ̀rú ọba sí ìwà ní kéèkì pé ó ń pọ̀ káàkiri ọ̀rọ̀ tòtẹ́lì kọ̀ọ̀kan nìyẹn ọlọ́run àwọn tí gbogbo ayé pátá yẹn ọlọ́run gbà túbá wọn lópin ìgbà tó bá jẹ́ wípé oòrùn ọ̀bá tí ìlọ níbi títí ń wọ̀ àwọn táyọ̀ parẹ́ mọ́nu ẹ̀ àwọn kan máa bẹ lórí ayé pẹ̀lú ayé ọ̀parẹ́ mọ́ wa lórí àwọn àní òun ò lè tọrọ túbá má tí òòrùn bá ti yọ níbi títí ní ó tó ti wọ̀ wọ́n bá mọ̀ tọrọ túbá ọ̀rẹ́ òní gbàrọ̀ wọn so lọ́kàrà rẹ̀ fún ìjọ́ tẹ́mù kékeré yẹn ó sì jẹ́ kí ni ọ̀gá ìpòtò ẹgbẹ́ jáǹsì ní fún ìyàn láti lè fi tọrọ ṣùgbọ́n bóyá báyìí ilé ọlọ́run ti parí ẹ̀ pé mo lè tọrọ ṣùgbọ́n torí ẹ̀ alẹ́ ìtàṣùmọ̀bù. alẹ́ ìtàṣùmọ̀bù rí. so àṣùbà òun lọ sábà jẹ́ pé tá a bá lọ wo ìparí àwọn èèyàn àwọn tá a kà lọ tẹ́lẹ̀ kan náà àṣùbà náà àwọn eléyìí náà ti ń jí láàárọ̀ ló ń pa wẹ́rẹ́ sọ ọlọ́ba nínú dábẹ́rọ àwùlá ìmọ̀ tó hún lùsì àwọn wọ̀nyí àárọ̀ kùtùkùtù ni a ti parí ẹ̀ tí wọ́n bá ti ń jí láàárọ̀ báyìí nìkan ni lóhùn sọ àwọn tẹ́jà máa bá ọ̀nà ọlọ́ba sábà máa fi ìparun yẹn ó máa ń fi sí ọwọ́ kí ni ọ àárọ̀ nítorí wípé àsìkò yẹn everybody látàlẹ́ wọ́n ti sinmi ara wọn ti wálẹ̀ lójú ọgbẹ́ wọ́n ti wà ní oṣù wọ́n ẹ̀jẹ̀ jí láàárọ̀ ni tí àbádẹ́ jí láàárọ̀ kí lèèyàn máa wà èèyàn ó ti tó tọ́gbẹ́gbẹ́ ní ìsìn oṣù ní ìsìn tó bá gbé padà bó lára ẹ̀jú wa wà á ti wà ní fọ́ọ̀mù tó ṣe kí ni ó tó ṣe dáadáa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti wà ní fọ́ọ̀mù tó ṣe kí ni ó tó ṣe dáadáa ó wọ́n lọ́run tó pa wọ́n rí ọkọ̀ ìbá àkọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀wọ́ ni kọ̀rọ̀ ẹ̀wọ́ sọ wọ́n ti ṣe mi dáadáa agbára ti wà gbogbo ẹ ti wà agbára ọmọ èèyàn ò ṣe kí ni o ọ̀ràn tọ́lọ̀ bàbá fẹ́ mú wa ọ̀ràn bàbá fẹ́ mú wa ṣàárọ̀ kùtùkùtù tí wọ́n jí yẹn tó jẹ́ ibẹ̀ èèyàn ó ti nà dáadáa dẹ́gbẹ́ agbára tó ń wà dáadáa ní olè gbèsè báyọ̀ lọ́ bá pa wọ́n rẹ̀ tí wọ́n sì lè lo kí ni o agbára àwọn nígbà tí wọ́n ti wà ní ẹni tí wọ́n ṣe dáadáa yàtọ̀ sí pé ọ̀rẹ́dì sọ́ra ó ṣẹlẹ̀ mí nì orin kọ́ kámi mọ́ ti tọ́ kámi mọ́ sọ eléyìí pẹ̀lú bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ ara ọlọ́wọ́ bá ní wọ́n lọ́kọ́ ní sọ bá àbó sọ bókèrèta àzábó ọlọ́run ní ìyá èyí tí ó dúró gbẹngbẹng tì wá ọlọ́run ní ó jí ní ọlọ́run láàárọ̀ ó sọ bá àwọn odúnmúgíra gòkè bàtà ọlọ́wọ́ bá dúkù odúnmúwá odúnmúwá pé àárọ̀ kùtùkùtù lóde kí ni ọdún wa bá wọn gbé gbogbo àmúṣà tó kọ́ máa ó ti jẹ́ mẹ́lẹ́kẹ̀ àárọ̀ kùtùkùtù òun náà ní odún wa bá wọn. tó ayà ilé ti àṣà yìí kí ni àǹfààní tí a ṣe nínú ayà yìí. òun náà ní pé ọlọ́run ọba ti fún lùtù àrókúnú àṣẹ̀lú ìlú màláìkà àwọn màláìkà ká nínú àwọn màláìkà ọ̀wọ́ ni àìmọye àwọn àmẹ́bí ọlọ́run tẹ́ ọlọ́run ọba fi àwọn ìlérí lẹ́wọ́n jẹ pa wọ́n àwọn àwọn tẹ́ àwọn jù àwọn yẹ̀rú ọlọ́run ọba máa jọ fún wọn pé ẹ̀yìn tí yẹ̀tùnú lẹ́kínà àmìyá ọlọ́dí ìgbèrè ẹ̀ ń bá wọn ànábí ọlọ́ ọlọ́dí àwọn ọ̀rẹ́ ń bá wọn ànábí ọlọ́ ìkẹ́ ọ̀rẹ́ mọ́ jí mẹ́lẹ̀ ìgbèrè mẹ́lẹ̀ ọlọ́ọ̀bá mo ti di ẹnu owó owó pé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí ayọ̀ lè máa lágbára sí ọkọ̀ síbẹ̀ máa ànábí ọlọ́ máa fi irú bí ẹ̀ẹ́lú tuntun àìní sí máa kọ̀ wọ́n lè bá gan bẹ̀ wọ́n lè má lè rí àwọn àjọ jẹ́ àwọn màláìkà lọ́dọ̀ ṣùgbọ́n òun gẹ́gẹ́ wọ́n lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti sọ pé fọ́nmọ́ wọlé tó bá bá rọ̀ káwọn ṣùgbọ́n màláìkà fi yẹ màláìkà fi wọ́n tún fi lúùtù lọ́kàn balẹ̀ ìgbẹ́ láńtẹ́sí lu láéláé wọ̀nyí rẹ̀ ó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ tó ga ni fún àtẹ́sí ọlọ́run ọba ìjọba. lẹ́yìn wá gbà náà àárí ẹ̀kọ́ tó tóbi nípa wípé ìyàwó olú ìdìbò ìjà nàbí ọlọ́run ọba tó ìrànlọ́wọ́ ẹni tó jẹ́ pé àwọn tá a jẹ́ obìnrin bàbá àtà jẹ́ ọmọ tàwa jẹ́ fún ẹjọ́ jẹ́ èèyàn kan pàtàkì tó ẹgbẹ́ gbẹ́sìn ọlọ́run ọba dání káwa náà máa sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ so ká má ṣe jàmbá àwọn tó bá jẹ́ àwọn ẹni ọlọ́run ká má ti wọ wípé ìjẹni ọlọ́run ló kúrò àbẹ́wọ́ lálùkẹ́ àmì lóṣù ní ìlera ìyàwó ẹ̀rọ ní àlùkẹ́ àmà ẹgbọ́n ọmọ ti sọ. lẹ́yìn wá gbà náà títóbi agbára ọlọ́run ọba àrí nínú ááyà yìí ó lásùn bá lọ́wọ́ pa wọn rẹ́ àti ìgbà tó bá yẹ kò ní tàbí láìláì. ààyè tí ọba ti jẹ́ ààyè wọ́n bá bá sí táwa bẹ́ẹ̀ ṣe yí jíra kúrò ní náà ni pé kátúmọ̀ ṣe ni o kátúmọ̀ wé rárá àwọn àmà kúrò bẹ́ẹ̀ sí náà. فلما جاء أمرنا جعلنا عاليها ó wá fẹ́ ṣàlàyé fún wa nípa wípé ìyàtà fẹ́ fi jẹ wọ́n ọ̀dọ́ òun ẹgbẹ́kiri o ti dé láì yẹ̀lú jẹ́ pé ọlọ́run pè ní ọ̀dọ́ ìyàtà ní sátúndé jẹ́ àyà ìfòsí ọlọ́run pè ní amúrù yẹn ọlọ́run ọba mú wa dáadáa ó sọ ọgbọ́n pé ìtumọ̀ ọ̀dọ́ òun ìtumọ̀ ọ̀dọ́ ìlànà إليه ذلك الأمر ọlọ́rin wà pọ̀dọ́ inú ilé ìlú dáálẹ́kàlẹ̀ àmì ṣọ́rọ̀ ní jẹ́gẹ́ ni ọ̀rọ̀ ààyé kí ẹ̀lúùtù kó jẹ́ kí ni ọ̀rọ̀ ọmọ pé ìjọba ẹ̀ṣẹ̀lẹ̀ yẹn ó ti dé

àríyàká lóòtọ́ lọ́dọ̀ àwọn tẹ́ jẹ́ àwọn àfáà wa já ara yóò náà ló ti méjì tọ̀mọ̀ fúrùbì alákọ̀ọ́kọ́ àti màfúrùbì ẹlẹ́ẹ̀kejì wọ́n gbà wípé pẹ̀lú já ara sí ọwà níwájú wọn wọ́n máa ń jẹ́ nǹkan sọ áálíyà á táàfílà á òkè rẹ̀ ní ìsàlẹ̀ rẹ̀ ìsàlẹ̀ rẹ̀ ní òkè rẹ̀ ọ̀lọ́rọ̀ àwọn abẹ́ gbàtúmọ̀ rẹ̀ dá gbàtúmọ̀ rẹ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn afá wọn jẹ́ kóró wa ẹgbẹ́ màfúrúdì lẹ́ẹ̀dì ní ti ẹlẹgbẹ́ à màfúrúdì alákọ̀ọ́kọ́ dà ìjọba àwọn ajínigbà láti màfúrúdì alákọ̀ọ́kọ́ tó gbà rẹ̀ ìjọjọ ní the same nǹkan tí èèyàn òbí lé sọ wípé ìrànkádà mẹ́jọ ní àríyà àtàfilà lásìkò mẹ́jọ gbà wọ́n lè jọ ní gílò àáá tó ó pọ́ sí gbogbo àmì tọ́bá yẹ́ pé ìtọ́wà àwájú bá jẹ́ nẹ́kẹ́rà tí ìtọ́wà àwájú tí ìtọ́wà lẹ́yìn bá jẹ́ bí márífà ẹ̀lọ́gbẹ́tẹ̀ pé múkútà dání ìpìlẹ̀ wọn kí ọlọ́gbẹ́tẹ̀ yìí jẹ́ mọ̀fúlù bí ẹlẹ́ẹ̀kìní tí wọ́n gbé lọ sẹ́yìn ẹ̀yọ́ yẹ́ mọ̀fúlù bí ìbí alákọ̀ọ́kọ́ lọ́rẹ̀ ọjọ́ òun ti yẹ lẹ́kìn náà fún ọjọ́ kò yọ ayé pé méjèèjì ló ṣẹlẹ̀ aṣọ òkè ìsàlẹ̀ báyọ̀ bá sókè ìsàlẹ̀ kí ni ìsàlẹ̀ náà ní ìsàlẹ̀ di òkè ṣùgbọ́n kò lè yé wa rárá gbogbo táwọn afáà wa tí wọ́n panu pọ̀ ní lórí òun náà ni pé kí ni ìtumọ̀ pé aṣọ òkè ìsàlẹ̀ aṣọ ìsàlẹ̀ di òkè ìjìnlá àbúgbà àwọn mufasiri òun náà ní pé jìbìrí alayhi salatu ó mú ìyẹ́ rẹ̀ ọwá fi gbé gbogbo ẹni tí ń bẹ nínú ìyẹ́ ìyẹ́ ìyẹ́ rẹ̀ ó fi gbé kiri ọ̀rọ̀ gbogbo tí ń bẹ nínú ìyẹ́ ló fi gbé gbogbo rẹ̀ olómìnirí ìyẹn ni pé ilé tó wà lórí ilẹ̀ tó gbé e. gbogbo ẹranko tó wà lórí ilẹ̀ tó gbé e. báwọn afa báwọn fàṣẹlò ẹlẹ́nà kan tó takò nù wọn. gbogbo nǹkan tí ó kẹyọ kan onínú yìí ẹ̀ òun ló gbé ọwọ́ agbé lọ sí òkè sánmà ogun lọ sókè sánmà àdísí wà rẹ̀ ogun ọ̀rọ̀ so ó gbé wọn lọ sí òkè sánmà wọ́n wá dé òkè àtàyẹnyẹ ní òkè sánmà láti bẹ̀rẹ̀ olówó akọjú wọn sísàlẹ̀ ọwọ́ àdá ojú wọn ọwọ́ àdá wọn látòkè wọn wá dá wà lẹ́wà wọn ìwà ìdílé tó ọlọ́wọ́ bá kọ̀ lábá àwọn ìfẹ́sẹ̀lẹ̀ kà á rí náà á rí yàrá ó gbé gbogbo ẹ̀ lọ sókè ilẹ̀ ẹlẹ́yẹn gbogbo ẹlẹ́yẹn nìkan ló kù bẹ́ẹ̀ gbogbo náà yẹn kọ́ bẹ́ẹ̀ gbogbo tí wọ́n tẹ́ bẹ́ẹ̀ pátáyáyá tí wọ́n lè máa jọ wọ́n lójú ó gbé gbogbo ẹ̀ ẹ̀fọ́ àwọn ẹ̀mọ́ àwọn gbé à ah, foundation lé ó gbé gbogbo ilẹ̀ ẹlẹ́yìn nìkan ló kù ilẹ̀ ẹ̀dùn akẹ́nu ó gbé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà gbogbo ọwọ́ agbẹ́ lọ sí kíni ọ̀run ọwọ́ ayé ojú ìlàgbọ̀lẹ́ ẹ̀kọ́ wájú yìí. Ìtumọ̀ jà á dùn náà ààyè ààrẹ ọlọ́run bá ti yá lọ́pọ̀ wọn jẹ wọ́n nǹkan ọ̀kẹ́lẹ́ ìgbè. وأمطرنا علينا إجارة Lẹ́yìn wá gbà náà, ọlọ́wọ́ ọba ti wá fi bí ẹ àwọn òkúta kan lọ́dọ̀ ọdún. Ètò àtọ̀dọ́ lónìí. ọzọ máa fi bí ọ̀kúta ó wà bẹ́ẹ̀ wípé nínú chloroquine sí ju ó wà bẹ́ẹ̀ tàbí ní irú ìdára sí ó sọ pé kí àwọn ẹyẹ kan ọlọ́run ọba nípa bí láyé pé ànábìsẹ̀ gbígbẹ́ nígbà náà ó lòun àwọn ẹyẹ fẹ́ wá wó káàbà

méjì sọ̀rọ̀ ọlọ́run bá jẹ́ gbóyé wọn ní pé níbi náà ọlọ́run bá ti wá pèsè ìpínlẹ̀ ọlọ́run ni wọ́n àbùtọ́ ìhà ọ̀rọ̀lá àdéhà ìdáàrò ọlọ́run ni wọ́n àlẹ́ àà

sọ́bá lè yàn rọ nǹkan lẹ́yìn lórí wọ́n jù pé yàn rọ èyàn rọ nǹkan ọ̀rọ̀ lé wọn lórí yóò ní ọ̀rọ̀ ni àwa rọ̀ lé wọn lórí ìjà rọ̀ dáhùn Ọlọ́rọ̀ ìjàlá ọdún àlẹ́ àtẹ́kùn gbogbo ó ti lójú ogun wọn múlẹ̀ fẹ́rẹ̀ ni ó ọlọ́run àti wà ágbé ìtòkò lọ́wọ́ lórí tí wọ́n bẹ̀rẹ̀ lọ tẹ́wọ̀n tí wọ́n jù yàn lẹ́lẹ̀ ẹ̀lẹ́mọ̀kù ẹ̀lẹ́mọ̀kù àbáwọn gẹ́lẹ́mọ̀kù táwọn fojú pẹ̀lú ètò ọlọ́run so ṣùgbọ́n tí ọlọ́run bá ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ arọ jù òkúta ọlọ́run bá wá arọ jù rẹ̀ ọlọ́run bá ní arọ wọ́n á ń tọ́ iná àlẹ́ yà sórí ìlú yẹn tá a ti dojú ẹ̀ sí àwa rọ̀jò rẹ̀ inú àwọn ayé ẹni sọ́tọ̀ àwọn ọba ayé eighty four ọlọ́run mú wá ó tún mú mọ́sítàrí wá arọ̀ lé wọn lórí ọlọ́ọ̀bá yẹn mọ́tọ̀rọ̀ ọlọ́ọ̀bá arọ̀ lé wọn lórí gẹ́ ìjá ara táyẹ̀ ọlọ́sẹ̀ tó ti wà níbi arọ̀ lé wọn lórí gẹ́ àpèjẹ́ pé ọlọ́ọ̀rọ̀ òjò lé wọn lórí mú kìí mọ́tọ̀rọ̀ yẹn ti mọ̀kúrù mọ́túlákì tó mọ́tọ̀rọ̀ yẹn wá ti jẹ́ ìmọ̀tọ́rọ̀ arọ̀ wọn lórí gan Ìtumọ̀ máa ń rìn níwájú náà, bẹ́ẹ̀ wà ní sọ́tún ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ wà ní sọ́tún námìlì náà ìṣe ìṣìnà tó wà ní sọ́tún ṣọ̀rọ̀ wà ní sọ́tún námìlì sọ́tún ṣọ̀rọ̀ one seventy three sọ́tún námìlì fifty eight ọlọ́ni wà àmùtọ́ nínú àlẹ́ ìmọ̀tọ̀rọ̀ kàtà àmọ́tọ̀gbọ́dọ̀ so ìmùtọ́ọ̀rù ló máa túmọ̀ rẹ̀ ti báyìí kẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ rọ̀jò lé wọn lórí o wà àmùtọ́ nínú àlẹ́ yìí wọn tọ̀rọ̀ ọlọ́run rọ̀jò lé wọn lórí ọ̀rọ̀jò lé wọn lórí o ẹ̀sì ti gàtúwà rẹ̀ mọ̀fúrù mútíláàkì wà àmùtọ́ nínú àlẹ́ ìmùtọ́rọ̀ ń so mọ̀fúrù bí yí ti wà nínú súrà mi ìdárọ̀ tán so bàtà àmọ́tọ́rù olùlọ́gbé òjò tí wọ́n rọ̀ lórí àwọn rírọ̀ tí wọ́n rọ òkúta lórí àwọn mùdàrí nàkínà bàtà àpọ́jẹ́ kan bí kí ni ó ربنا وامطرنا عليها حجارة أمطرنا عليها حجارة من سجين منضود ربنا حجارة من سجين ọlọ́rin arọ̀ gbé wọn lórí òkúta ọlọ́run azọ wípé òkúta yẹn wá jẹ́ òkúta tó jẹ́ wípé mìíràn ṣìṣì ìjọbọ́lọ́ bá sọ. So àwọn afá àwọn ọ̀gbẹ́ kí ni a ń pè ní ìjára tún sì jì ìjára tún kí ni ọ sì jì àwọn afá wa túmọ̀ tó pọ̀ lórí ìjára tún kí ni ọ ṣùgbọ́n nílò tí wọ́n wọn ní wípé inú kùránì láwọ̀kọ́ máa wá sí ní sọ́dún ìgbàgbọ́ ààrẹ àtàfi sílì sọ níbẹ̀ lọ́lọ́run ọba ó ti ṣàlàyé fún wa bá ti túmọ̀ kí ni ó fìdí nìyẹn ó láti túmọ̀ ẹ̀ká lè bá àfi ránṣẹ́ sí wọn láti sẹ́gbà wá ìjà àrọ̀ tán àwọn òkúta ká mìntì olóbi túmọ̀ tó wà níbi olóbi túmọ̀ ní wọn ti rí ọgbọ̀n tó wà lọ́ọ̀dá tó lọ́wọ́ tó mi ní nígbà tó wà tó jẹ́ wípé ìta àfiṣe òun náà ní kí ni o tíínù tíínù òun náà ní nǹkan pé a mú yèèpẹ̀ àtomi tí yèèpẹ̀ àtomi bá ti dàpọ̀ mára wọn òun kí ni o òun ló jẹ́ tíínù ṣùgbọ́n tíínù yìí gbogbo àwọn tó jẹ́ àwọn àbá wa wọ́n gbà wípé ó wà fi gáyà fi ṣí dákí wà kúfà ẹ̀mọ̀ gbé ní ìsìnbáyìí bọ́lá wọn bá ti ṣe nígbà téèyàn mú símẹ́ǹtì ìyàwó àjà pọ̀ ìyàwó àjẹgẹ ẹ̀mú símẹ́ǹtì ìyàwó àjà omi sí kéde wọn. ìyàwó yàrá àjà omi sí símẹ́ǹtì rẹ̀ ẹ̀pẹ́ yóò padà lé kí ni ọ yóò padà sí gígan gígan yẹn òun náà ti pé yóò wà sọ ní tí ó lé kí ni ọ tí ó ń lè gan. ìjọba àwọn tó wá fẹ́ kọ́lé sínú omi àná rẹ kọ́lé sínú gíní ọ sínú omi wọ́n bá wọn ṣe sìmẹ́ǹtì tí wọ́n lọ́tọ̀ ni wọ́n á máa dà sí sìmẹ́ǹtì àwọn afọ́mi sí sìmẹ́ǹtì nìkan wọ́n máa dà bẹ́ẹ̀ kólé bá amẹ́lẹ́ gíní o yọ máa kì ẹ̀rù ẹgbẹ́ ìta ìtúwádìí gbé pé táìpù kan nínú yèèpẹ̀ láti ní sìmẹ́ǹtì táìpù kan nínú yèèpẹ̀ ní sìmẹ́ǹtì ẹ bá ti wá mú yèèpẹ̀ yẹn tẹ́ ẹ wá fi omi kún tó di gíní o tó di nǹkan tó le tàbí gbọ́yé irú nǹkan máa lọ́wọ́ kí ni o lọ́wọ́ ni ọlọ́run lọ kí ni kí ni o kàn kí ni ọlọ́run lọ òkúta kékeré ẹgbẹ́ máa bọ̀ òkúta lẹ́gbẹ́ máa ti fi ọlọ́run fi bíìlì àwọn òkúta kékeré ni wọ́n fi bíìlì ẹ̀ wọ́n fi kékeré bíìlì òkúta tó àwọn òkúta kékeré kékeré ni wọ́n fi lé kí ni o lọ́wọ́ fi bíìlì ẹ̀ lọ́rọ̀ fi kí ni o lọ́rọ̀ ni wọ́n ọlọ́run bá wá ní kí ni ọ àwọn àpá wa ní ah, láwùjú mọ̀júùdì wọ́n tún wù. Ẹgbẹ́ lọ́dọọdọ̀ lọ́dọọdà òun náà ní kọ́ jẹ́ wípé tá a bá pè gẹ́gẹ́ ní kí ni ọ mọ̀júùdì. Sọ ìtumọ̀ lọ́dọọdà orí kéyìn tó nǹkan. Inú kéyìn ó tó nǹkan kẹ́gbẹ̀ ara wọn lọ àbí kéèyàn ó tó nǹkan sórí ara wọn lọ kò lọ́pẹ́ ní mọ̀dúdù so ṣùgbọ́n wà bá ọ̀rọ̀ máa gbé mọ̀dúdù bẹ̀rẹ̀ ní pé ní tí wọ́n ń tò tẹ̀léra wọn ìyẹn pé tí kaba ti ń bọ́ so ẹgbẹ́ ní ti bá bàdúgbù ìtẹ̀lọ̀ bàdì so ìkọ́ bá ti wá báyìí ẹlẹ́wọ̀n wá tẹ̀lé bí wọ́n bá ti wá ẹlẹ́wọ̀n wá tẹ̀lé ẹlẹ́wọ̀n bá ti wá ẹlẹ́wọ̀n wá tẹ̀lé ó ń tẹ̀lé ra wọn ni. ọlọ́ni bá ìyàtọ̀ náà bá kí ni ó òkúta ó rọ́jò rẹ̀ ìtọ́nà bá ti tẹ̀ náà ọlọ́run bá sọ fún wa àwọn tó jẹ́ àwọn àfá àwọn àwọn wà wò wípé ẹni tí ọba wa jẹ́ wípé ẹni tí ọba wa jẹ́ wípé òun náà wá ń wúwà bẹ́ẹ̀ ìwà àlìwà ẹ̀sí bá ń ọ̀rọ̀ mẹ́ta làwọn àfá wa sọ̀rọ̀ tí kẹ́lẹ́ ọwà rọ́jú rẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ọ̀nà àfá wa ni ó tá a bá kaba ọkùnrin àtọkùnrin wọ́n jọ ń sí. lẹ́gbẹ̀ẹ́ inú ọ̀rọ̀ táwọn àbá kan ní wípé alákọ̀ọ́kọ́ ní ọ̀rọ̀ ní a pàlú ẹni bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yìí. àwa níbo tẹ́ni ẹ bá jẹ́ ọjọ́ o ọjọ́ o ó ti o o ìjọba tí ó ṣe lè jù rẹ̀ òun náà ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé máa wàjà tó mú ìyá amálú amálàkà omi dùn ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó ń ṣiṣẹ́ táwọn èèyàn lùtù ń ṣe fàtúlù lè fa ilá wọ́n máa fòun làbí. Ó dẹ̀ fi jí múlẹ̀, ó lọ lọ́rẹ̀. Àbíbi ẹ̀pà fáyì ẹ̀dùpá kí ọ ìgbẹ̀gbẹ̀ náwó sí ìdáyé ń gbára níbi ìṣọ́ra wọn náwó sí ìdáyé gbára mi náà ààrẹ òdìmọ̀ ní jẹ́ fáyì òdìmọ̀ gàbẹ́ jẹ́ mọ̀ fún ní jẹ́ sí níbi tó yẹ mọ̀ fún mi tó ti di lọ́fẹ́ tó lọ́wọ́ tó máa lo ẹja máa pélé ìdí ẹja máa pélé ìdí kí ni ọ àwọn ọ̀bẹ̀ àwọn àtàgbẹ́gbẹ́ àwọn àbáwà ìgbogbo náà yọ́lá di ìsìnlẹ̀ ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà di ìsìnlẹ̀ ní náà ìjọba ní ní ọjọ́ ẹyọ fáìlà náà so ẹjọ́ wà àtẹ́tọ́ wà jàrẹ̀ kí lẹ́gẹ́ ní wọ́n ó ẹ̀pà méjèèjì nínú pípa yẹn wá nì làwọn àfáà tó wá pín sọ́nà mẹ́rin pé láti pa wọn ìkàlà kan wà pé bí wọ́n ti pàwọn ilé ìrẹ́ àríká ti pàwọn kágbé lọ orí kòkó out káàkì ní aláborí kòkó out tó bá ti délẹ̀ lẹ́tàlá káàkì orí kòkó dàní tó bá wọlé ọkọ̀ látorí kòkó out tó ọgá mọ́lá tó wá fi dẹ́ ọkọ̀ gbọmọ́lẹ̀ yìí àwọn tí wọ́n sọ nítorí wípé àwọn èèyàn yìí ìwà àbàjẹ́ tó ń mú ní nǹkan bí ìtúnkún àbàjẹ́ wọn ìdókún àbàjẹ́ wọn ni pé wọ́n tún pàdé bí ọlọ́run bá lóní rán wọ́n tún pàdé yìí nira kàná bí ọlọ́run wa ìyẹn kú àbàjẹ́ wọn tí wọ́n ṣe tó ìparẹ́ wọn bó ti lágbára tó yẹ okùn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ rògbòkílẹ̀ ìjọba yìí ìyẹn ló fi jẹ́ pé àwọn kan mọ́ àwọn afẹ́rù kan wá ṣùgbọ́n àwọn afẹ́rù yìí kò dùdú múlẹ̀ jùlọ títí òtò lẹ́rìí pé àwọn kan ní ká sun wọn náà nìyí ṣọ̀rọ̀ ìwé tí sún náà yìí ọ̀fẹ́ tàbí ẹ̀sọ́dọ̀ àwọn sọ̀hábà ṣùgbọ́n a ti rí pé àdìsí kí wá wí pé láyọ̀ ábíjẹ́tò ti nà ní ìlà ọ̀rọ̀ tó kò wọ́n bíbí amẹ́jẹ́ àyàfẹ́ tó ní mẹ́gàngàn ọlọ́ọ̀nì kan lọ́lẹ̀ káwọ́ bẹ́bí nìkan ní ìsìn káwà ní kí ni ó áàjì sínú náà ní ọ̀rẹ́dàgbẹ́ pẹ̀lú àwọn èèyàn wá ti bẹ́ẹ̀ bàbá wọn pé ah ó lè yí ta gbangba ó lè ti táyà sí ẹ̀fì pẹ̀tró sí ẹ̀dá aṣọ ànílẹ̀ wọn ti ọ̀pọ̀ sínú nǹkan dáná títí àjẹ́ yàn nínú so ẹlẹ́kẹta ọ̀nà ni pé wọ́n ní pé kálẹ̀ so àhìpa wọn pẹ̀lú rọ́jímù torí pé nínú ọ̀rọ̀ jùlọ rọ́jímù pín sí oríṣiríṣi ọ̀nà ọ̀sẹ̀ pín sí wípé ẹni tó bá ti márì ọ̀nà ní rọ́jímù aláàrẹ̀ ìpọ́n náà ní pé lọ́rọ̀ jùlọ màkàpà wọn lọ́nà tó jẹ́ pé di sẹ́yìn òun ọ̀nà tí ó fi ìgbóyẹ̀ ẹgbẹ́ tó dà lóbi lé orí wọn bí ẹni náà bá fi torí nìṣẹ́ ó fi lé wọn orí wọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ní rẹ òun náà pé kí a pa wọn òun kí ni ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn pé pé ká ṣe bí ìgbà fẹ́ pé wọ́n ṣe jìnnà tàbí ìgbà fẹ́ pé kí ni ọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ẹ bá jẹ́ ọ̀dọ́ nínú wọn tí ó ti máa rí wọn nà sí ara ìjọba ti máa rí kí wọ́n lè náà àwọn àdísì àti musa làṣà nìgbà àtà rọ́júlú àgbọ́jùlá fàwọn máa gbà nìyà tí ọkùnrin àtọkùnrin bá ń bára wọn ṣe oníjìnà wọ́n ìdá àtà fìlìmárì àfìlìmárì àtà fàwọn máa gbà nìyà kan tí obìnrin bá ń bóbìnrin ṣe àmẹ́jì ìgbìmọ̀ àdísìnà lóbìnrin wọn wọ́n ti fi àdísì tí ọ̀dà ara rẹ̀ sọ àmì sọ wípé àfẹsẹ̀ ní oníjìnà wọ́n sì yàtọ̀ sọ àwọn afáàsọ pé kìí pé wọ́n yàtọ̀ sí ara wọn àwọn ní káwọn ọ̀pá mẹ́tẹ̀ kì á sì rí pé àwọn méjèèjì ìjọ alájọsìnkọ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ó yàtọ̀ sí ara wọn ọmọ lè jáde ìdí kan ọmọ lè jáde ìdí kan sọ àwọn kan yìí ó lè pé àwọn ọ̀sọ̀ ìlú ìpínlẹ̀ sí àdéṣùpọ̀ náà so ọ̀rọ̀ eléyìí ọkọ̀ wa ni táwọn afáàṣọ ṣùgbọ́n tí èsì ìlú sí ó àlejò àwọn ọ̀rẹ́ ẹlẹ́gẹ̀ra ni wípé ká má wulẹ̀ ṣe ṣẹ̀rí àkankan fún wa káàkàn fi jẹ́ pé inú kí wọ́n náà wá inú kí wọ́n tì wọ́n má lé ìwé àwọn sọ wípé ìgbà dá ti lé níyà pẹ́nu lọ́dọ̀ àwọn tó ṣáájú lọ àlìṣẹ́bà àlìṣẹ́bà kábẹ́ ni a ní kó ẹ̀ẹ́mà ìtọ́kùnrin àtọkùnrin àtìlàgáàrí ọkùnrin àtobìnrin ọmọ méjì kọjá àti yáàmì á tí wọ́n bá jọ jẹ́ pé àwọn méjì ọkùnrin wọ́n jọ ṣe pọ̀ àbáwọn méjì obìnrin wọ́n jọ ṣe pọ̀ nínú ẹ̀sìn àjẹ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọkọjá wọn ti mú wá báyìí. tó látara bẹ́ẹ̀ tó fi múlẹ̀ náà ní pépé ni o àmì ṣe wọ́n bí àti kà nínú àmì ṣe wọ́n bá ṣe kí ni tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni àǹfààní tá a ṣe nínú àyà tí àkàfẹ́ yìí òun náà ni pé wọ́n ti ṣàlàyé fún wa ìran méjì ẹyọ kan gbìyànjẹ́ owó òṣèlú níbi bí okùnrin ẹyọ kan òun kàlẹ́ kan yẹn ní sùúrà tẹ̀lé wọn alẹ́ kí ìṣọ́tọ̀ kà fún òun náà ni pé kí ni ti àṣọ àdúgbò kí ni المشركين نعم سورة الإنجيل sorry so ó gbá wọn mú àsọ́yé ájù mùṣìrìkì ọ̀rọ̀ wa ṣẹ̀ṣẹ̀ wà ní kí ariwo wá láti sánmà ariwo yẹn ìtàmà pé náà ní sínú ariwo ààrá ọ̀rọ̀ wa ní kó dún láti sánmà ọ̀rọ̀ wọn bá gbé kó jẹ́ pé ariwo yẹn ló jẹ́ ìparí ìdàmú ìparí ìyá àwọn ìjọba mú ṣírí gbogbo tí mẹ́bí rẹ́ńtà ti di pé òkòrò ń yọ ọ́bọ̀ báyìí lágbo yẹn dé aró yẹn wá lẹ́ẹ̀kan náà so aró yẹn ni pé gbogbo wọn pátá yẹn jẹ́ni bá sì kù lára wọn ọ̀sẹ́ni ọ̀kan ní wọn ibi tí wọ́n parẹ́ sí nìyẹn òní sí pé wọ́n kẹwàá bẹ́ẹ̀ ló fi fún ẹ̀tọ́ ìtàn yẹn tá a bá bẹ̀rẹ̀ tó ṣẹ́kù ṣẹ́ni wọn àwọn ọlọ́pàá gbogbo ìjọba lè fẹ́kù ẹ̀mí fẹ́kù. lónìí tó fi ọlọ́run ọba akúrílẹ̀ sórí láìpẹ́ yìí ẹgbẹ́ iléwọ́ tó wẹ́ ní ọgbẹ́ tó yẹ rẹ wọ́n dẹ̀ fún àwọn ẹ̀já yìí lábẹ́ ẹ̀yìn mi o wọ́n náà wọ́n dákìrì dé ìwé tó ní àwọn ẹ̀dùn òní. tó wọ́n láti mọ̀ pé ọlọ́ọ̀ba ó ti lọ́dọ̀ gbogbo nǹkan gbogbo náà lè máa rò nígbà wọ́n lè gbé wọn lókè bá àgbọ̀n gbé wọn wá sálẹ̀ tí ó máa jẹ̀mí pẹ́kọ́ àti rí bẹ́ẹ̀ ní pé kí lọ ariwo yẹ wá láti wá gbẹ̀ gbogbo ẹwà kúlẹ̀ àsìkò tí ẹ́ntà sásìkò fún olùyọ̀lá bẹ́ẹ̀ láti àwọn ẹgbẹ́ tó ní pé ọlọ́run lórí ó sì rọ̀jò òkò ní wọn. Wọ́n àpá àwọn wá ní àlìjàzáú ní jíńsìl amal. Àwọn àpá wa sọ bẹ́ẹ̀ wípé ẹ̀san a máa jẹ́ wípé irú ìrànṣẹ́ tí èèyàn bá ṣe. Wípé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà wípé àwọn eléyìí wọ́n kọ̀ lábá àlìjàzáú ti wọn. Àdá amọ́jọ́lọ́wọ́ bá gbélé ni pé ọkùnrin ọmọ ọlọ́dún obìnrin ọmọ fẹ̀rọ̀kùnrin àwọn ní àwọn kéńjì rẹ̀ tí jẹ́ ìgbẹ́ kéńjì ẹ̀rọ ni èmi náà kéńjì ní bí ayé yìí tó ìgbèlò kéńjì lójú èdè wọn ni torí ẹ̀rọ jẹ́ pé ìjì àyẹn ọba wọn rẹ̀ jì ìjì àyẹn ọba wọn mọ rẹ̀ jì so a ti di pé ọlọ́wọ́ bá sàlàyé sáyáyá gbogbo ìpamọ́ ọmọ ìyá lóòrùn ọlọ́wọ́ sàlàyé rẹ̀ fún wa lọ́nà tí ó gbàgbé wa dáadáa. Ọlọ́run ọba ó jẹ́ tó sọ̀rọ̀ fún wa wípé àwọn òkúta yìí èdè tó dá lẹ́lẹ́ kan náà wọ́n wá tẹ̀lé ra wọn òun náà. Ìyá yìí lágbára fún àwọn èèyàn lùkì nítorí pé iṣẹ́ táwọn náà ṣe okùn nínú òkúta. مسومة عند ربك الظالمين ببعيد ọlọ́wọ́ ní àwọn òkúta náà mùsáwúwá mẹ́ta ní ìdá rọ̀bì wà máa ìyà bìlá الظالمين ببعيد gbogbo àwọn òkúta ẹ ajẹ́kọ́ yàtọ̀ sí òkúta àti ilé ayé Ìṣàwùgbọ́n mẹ́ta ọlọ́ọ̀dẹ ọ̀kì àbí sókùtà yìí òkúta lọ́lọ́ yàtọ̀ sí kí ni ọ òkúta ti lé àná ìtumọ̀ ẹni mùsàmùsà mùsà àfàmùsì àfi àmì sí ìgbà kí ni wọ́n ìgbà rọ́ọ̀bù àwọn òkúta yẹn ti lẹ́mì lọ́dọ̀ ọlọ́run pẹ́lẹ̀ ọmọ ìgbé òkúta ilé ìyàtọ̀ sí kí òkúta ayé ayé ọlọ́run ọlọ́run wa ni wọ́n من الظالمين ببعيد وما هي من الظالمين ببعيد àwọn àfáà wa ọ̀nàfẹ́gbà súnmọ́ rẹ̀ àwọn kan sọ wípé ìyà yẹn gbọ́dọ̀ pé ọ̀rọ̀ òkúta ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ wípé ìyà yẹn náà òkúta ló yẹ kó lọ bá wípé òkúta òun náà lọ yẹ kó lọ bá tó bá lọ bá òkúta ìtumọ̀ méjì òun ni wọ́n túmọ̀ tó bá lọ bá òkúta tó bá lọ bá òkúta ìtumọ̀ méjì òun wọ́n túmọ̀ ìkan wọn ò gbà wọlé lọ sí ìkan ò gbà wọlé àwọn òkúta yìí wà máa ń yà bíbá ìdènà àwọn òkúta yìí kò jìnà nínà gbọ́ọ̀lì nínà sí àwọn alábòsí òkúta yẹn yẹn ni pé ó ń bá wọn ní ìjìnà sí wọn ó lè dín ní ó ń bá wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tó tó gbé a ní kò jìnà sí wọn àwọn ọ̀rọ̀ kò tàṣe wọn ọ̀rọ̀ yẹn lè mọ̀ túmọ̀ rẹ̀ tẹ̀yẹ́ dáadáa bá ń pé kò jìnà sí wọn yẹni pé ó súnmọ́ wa rẹ́kírẹ́kí láìpẹ́ ìrìn sí ó súnmọ́ wa lọ́pẹ́ àwọn apábẹ́ pé ìtumọ̀ yẹn òfin tó ṣùgbọ́n ká máa túnmọ̀ ní pé gbogbo àwọn tó bá já lábòsí tó kù ní òmùmù ní àgbọ̀nì ní irú òkúta ìwà mẹ́rìnlá bíbá ìdè ìkìlá irú àwọn òkúta yóò jìnà sí kí ni gbogbo ẹjọ́ bá ní já lábòsí ó

nínú ọ̀nì fún gbogbo àwọn tó bá ti já lábòsí ọlọ́run tó lè fi pa wọ́rẹ́ o ẹgbẹ́ musa wà mẹ́ta ọwọ́ àǹbẹ ọlọ́dì tàbí sí pé àwọn òkúta ilé ọ̀dọ̀ mi lọ́wọ́ àwọn máa fi pààyàn rẹ̀ ni. ọwọ́ kùtù mọ́ kí òtún wa mọ́ wa pé bí àyàn àjọ ìlú tọ́lọ́wọ́n bá parẹ́ ìlú àwọn èèyàn wà máa ìyá ìlú yìí kò jẹ́ bíbá ìdè kò jẹ́ nǹkan tó jìnnà sí nínú bọ̀ọ̀lì ní àwọn alábòsí ilẹ̀ mọ́kà ìlú àwọn èèyàn yìí ìlú àwọn èèyàn lùtù kò ṣe òyìn ọlọ́rọ̀ hàn tẹ́gbẹ́ ẹ̀yìn náà lè lọ tó ọlọ́run bá jọnu sọ́ọ̀dì sọ̀fàd àyà 137 àti 138 wà ìdílẹ̀kùn bàbá sọ̀rọ̀ lùtù náà وإنكم لتمرون عليهم مسلمين وبالليل أفلا تعقلون وإنكم لتمرون عليهم مسلمين ọlọ́ni ẹ̀ kọjá lọ́dọ̀ wọn láàárọ̀ wàbí lẹ́yìn ẹ̀dẹ̀ ń kọjá níbi tí wọ́n ti parẹ́ lọ́wọ́ alẹ́ àfàlà dàkì ọlọ́run jẹ́ ẹ̀mí fi máa ká ìwé ọlọ́run tó ń sọ́tún ní jùlọ náà ayà sẹ́wọ̀n wà iná ha láti sẹ̀bí ilé òtù kì í wé ààyè dáadé pa àwọn yẹn lútù rẹ̀ ojú ọ̀nà kan ni ojú ọ̀nà ẹ̀ sì wà ń iná ti dáálíkà nínú àlà ayà kásìlì mọ̀mìnì àmì ọ̀dọ́jẹ́ mú mi màkágbà pé ọ̀má ilé àkátúmọ̀ òkú ka yẹn gbogbo ní kí ni ó là ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òun ló sún mọ́ ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ olùkọ́ kílẹ̀ ìjọba yẹn lábùsù bíbà ìdè wọ́n ti rán pé bíbà ìdè wà máa ìyá nínà bọ́ọ̀lì nínà títí ìbà ìdè bàyìdì yẹn bàyìdì yẹn. òun ọkùnrin kí ló lọ pé wà máa ìyà nínà lọ́ọ̀lì mìíràn bíbà ìdà iyi gómìnà o pé tó bá àwọn akọwà sọ ní o kó wà lọ sọ́kọ kó wà lọ sọ́ di ọkùnrin ọ̀rọ̀ obìnrin náà bá ti máa wọlé ti kí ọ máa ti máa ti jẹ lẹ́sà omi ti fẹ́ wọ́n ti pàṣẹ ní ọ̀sù rẹ̀. Ìyẹn ni pé kí wọ́n lọ pé òkúta yẹn jẹ́ ìṣe ìhùn bá ìdì ṣé nǹkan lọ ìṣe ìhùn kí ni ọ bá ìdì mínàlì kí ni ọ mínàlì mo ti dìde. Sọ̀wà máa ìyá ìṣe ìhùn bá ìdì kìí ṣe nǹkan nǹkan nìkan nìkan nìkan lè túmọ̀ sí kìí nǹkan tó jẹ́ kí tó jìnnà. ṣe ìwòkẹ́jì wa náà gíní ó ṣe ìrìnkìnà bàyídì ẹ̀rọ àfáàkàtà pé bàyídì ẹ̀rọ tó kúlé jẹ́ mọ́ dáàbí bá ń ara yé àbìbò kò dé ní àgbà àmà yé àbìbò mọ́ dáadáa lè máa túmọ̀ pé ó jí nà mẹ́rin sọ àmà yé àbìbò dé ní àgbà òkè bàyídì náà fún ma jẹ́ mọ́ tó pé bàyídì ti jẹ́ mọ́ dáàbí ó lé kí ni ó wà ẹ̀jẹ̀ bí sọ̀hí ìdùn ẹ̀ṣẹ̀ tó ń tara bẹ́ẹ̀ òun náà ni àyà yìí tí a ṣe tán ní ìṣẹ̀lẹ̀ tó a máa ṣàlàyé fún wa ní ọ̀la àṣàlàyé rẹ̀ ìmùtáwà mọ́tán inda rabbika amaya nazarin da ta a máa ṣàlàyé fún wa lẹ́gbẹ́ àti máa àlàyé bẹ̀rẹ̀ rí àti rí títóbi ọlọ́run ọba ẹgbẹ́ àwọn òkúta oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ pé ó sì lè lò yá àfẹnìta tó a fi rí ọlọ́run ọba fún ara rẹ̀ ó sọ gbogbo ẹni tó bá jẹ́ alábòsí kó kàbò sílẹ̀ gbogbo ìyá ọlọ́run ọba kò jìnnà sí alábòsí rárá káwọn ló ti jìnnà sábòsí káwọn wà ní àwọn tí yọmọ ẹgbẹ́ alábòsí kọ́ńtà kátà sàǹfààní nínú àyà yẹn náà lò sọ àyà mi lò kó sí àwọn àkàrà ní ọ̀la kò sí agbọ́gbọ́n ìbéèrè. Tí àwọn obìnrin pẹ̀lú ẹ̀rọ ẹgbẹ́ number two, number three, number four, number five. Táwọn obìnrin pẹ̀lú ìbéèrè wọn ẹgbẹ́ àyè number five. Yeah, number one. Okay. Yeah. Is that what I'm saying? tí ẹ bá parí sí náà ní báyìí ṣé kò lè jẹ́ pé lára àwọn sífà tí wọ́n máa ń lò àti pẹ́sọ́ tó lára àwọn ọ̀rọ̀ tí lárúbáwá máa ń lò fún àtọkùnrin àti obìnrin àti mọ́kúrọ̀ àti mọ̀sánà àti jámọ́ ìyá kan. Nọ́mbà tù. Ọlọ́run bá a sọ lẹ́sàn-án ìdìbò àti ìlú. Olùgbé níbi àlàyé ìbẹ̀rẹ̀ náà ni ìtàwọ́ màtá ní ìdàrúdù èyí ẹgbẹ́ ẹgbẹ́ tó ní ayẹyẹ tó ti fi ṣàlàyé ìjà ọ̀sán owó kò sí ìlú lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn afá máa ń sọ lórí àwọn òkúta tí àwọn ẹyẹ ń sọ bí àwọn ẹgbẹ́ lọ́pàá mẹ́tàlẹ́ tó tọ́lọ̀ bá parí kó pàmò nígbà náà wọ́n ní pé wọ́n ti forúkọ ẹni kọ̀ọ̀kan sí ara òkúta ẹjọ́ tó ti pàṣẹ ẹ̀kọ́ lọ́rùn lóúnjẹ

ìgbésẹ̀ ní wípé lórí pé kí á mọ̀ ní ìgbé ayé mẹ́ta tí èèyàn nìkan ní àti àwọn ìbéèrè àwọn obìnrin sọ pé téèyàn bá ń ka Quran lọ́wọ́ téèyàn bá dé ibi tí ó yẹ kó ṣe sùjúd báwo ni èèyàn ṣe máa ṣe sùjúd yẹn kí ni èèyàn máa sọ àti sùjúdù ṣókè náà kí ni wọ́n fẹ́ náà bèèrè ìbéèrè àkọ́kọ́ sábẹ́ ìrìnpẹ̀ṣẹ́ báyìí kò sí nínú nǹkan tí a lè sọ wípé àwọn ìlò fún ẹyọ kan méjì mẹ́ta kọ́lá gbogbo yẹ kí àwọn afá wa gbà pé kí ló ń kiri ìlú kò fẹ́ fún àwọn afá wa gbà rárá ìfẹ́ ẹgbẹ́ ó bẹ̀rẹ̀ ní pé ṣé kò lè jẹ́ fàáyí yìí tó jẹ́ wípé wọ́n máa ń túmọ̀ àfààní lásán fẹ́ gbé àlùmọ̀dá kára àti àlùmọ̀hámi kọ́lá gbé àlùmọ̀dá kára àti àlùmọ̀hámi náà tẹ̀lé pé kí ni ó wọ́n máa jẹ́ ìṣàǹfà náà so náà. mo kàn sí ojú àwọn àlùfáà ló di rọ̀ṣùlù náà. rọ̀ṣùlù ò lè wà fún jáwó yọ̀rọ̀ sọ pé òun rọ̀ṣùlù yọ̀rọ̀ sọ pé òun rọ̀ṣùlù rọ̀ṣùlù lórí àti àti rọ̀ṣùlù òyìnbó kò fi sí sífà kan tí yóò wà mọ́sídà ló lè wà táwa túmọ̀ èdè sífà táwa sọ wípé yóò máa dúró fún ẹnìkan èèyàn méjì àti ìrìnkan tó pọ̀ kò sí àwọn mùsàkọ́ọ̀tù tó yẹ pé àmúwá báyẹn táwa ní ti ilé ṣùgbọ́n ètò wà òun náà ni wípé tí nǹkan bá tún máa mà fún wúlù ìjọba fi ní jẹ̀rí òun jẹ̀rí òun tí wọ́n tún máa mà jù rú òun sọ àìníta rẹ̀ ẹ̀rù kò ní ti kọ́ agbẹ́fẹ́ kó wà jẹ̀rí ìhún ìyá jẹ̀rí. òtùmẹ́lẹ̀ yìí báyìí dùn ní ó jìnà kò túmọ̀ kí ni ó wà fún un. sọ kò ní tẹ̀sẹ̀ fún ara fún yìí pé abẹ́ pè ní ìdámọ̀ ìgbàdá ń منكم bìtàhìn ọmọ kan ọmọ lùtù kíni ọ minkum bìtàhìn so àwọn èèyàn lùtù wọn ọ̀jẹ̀ kí ni o ìṣe ìl ṣe ìlẹ̀ máa rẹ̀ fi ṣé òun mọ́tò ogun ọ̀gá sínú ìṣe ìl kí ni ọ bàtì èdè kan náà àpọ̀ nígbẹ̀ lórí ẹ̀ ìlú mu wá ń pé wọ́n ní wọ́n kọrúkọ sí ara òkúta tí wọ́n kọrúkọ sára òkúta àwọn àfóńtẹ̀sí nìkan ni wọ́n sọ lórí tí o bá bá jọ panu pọ̀ lórí nǹkan asọ̀pọ̀ ìgbìmọ̀ jọ sọ̀rọ̀ a lè fi jìmọ̀ ń àlòfà sílẹ̀ ìlẹ́wọ̀n ìjọ òjò wọn bá jọ ń sọ dẹ́mà jọ ń sọ dẹ́mà jọ ń sọ àwọn ń kà sí wípé agbọ́dọ̀ gbà sódò lórí wọ́n ti gbárùkọ̀ lórí nǹkan ààrẹ gbà sódò lọ tó clear ibi tá a tún tẹ́nì sí ní sáàkùnjì ní ìgbà sódò lọ gbogbo ẹ̀ lára rẹ̀ ká lórí tá a tún tẹ́nì sí ní wípé ó ní àrọ̀ àlẹ́ á ẹgbàá lórí lójú àwọn ẹ̀yẹ́ ní àrọ̀ àlẹ́ á lórí wọn báwọn ẹ̀rí ẹ̀rẹ̀ ó tún á ní gbòǹdó à ń rọ tẹ̀lé ra wọn lórí gíní o kò ní káàtọ́ pé wọ́n kọ orúkọ sí kò ní túmọ̀ tó dùn kò ní túmọ̀ ṣùgbọ́n kí àwọn tẹ́rọ àbàmì sábà ní wọ́n kọ orúkọ sí oṣùmọ́ lórí fi súnmọ́ ẹni tó ní ogun yẹn wá sí ìgbà tó lọ ní pẹ̀lú tí àwọn ti dé ẹ̀múlẹ̀ tó eh, àwọn kan wà láyé pé wọ́n sá lọ wọ́n sá láàrin òkúta yẹn lọ mẹ́rin kọ̀ọ̀kan wọn níbi tí wọ́n lọ. Bàbá yẹn nìjọba òun náà níbi tó kúta yẹn ti lé kí ni o tó ti bá ọ wá ń yọ díẹ̀ díẹ̀ tó ń yọ díẹ̀ díẹ̀. Òkúta tó ń bá òun yẹn àyẹ̀wò kúlẹ̀ kan náà ní sí díẹ̀ èyí tó bá òun òun yọ díẹ̀ díẹ̀ ni tó fi yọ tó kọ́ náà bá ti àjẹ́ nìyà alọ́lọ́yà ọkùnrin àti ẹ̀wọ́n lé dé lọ́wọ́ àspẹ́ṣà ṣùgbọ́n pé wọ́n kọ́ orúkọ sí ẹ kò ní ìtumọ̀ àfẹ́mọ́. lẹ́yìn náà àwọn abẹ́rẹ́ rí gbé ìmọ̀ràn atuk ọjọ́ ọ̀rọ̀ mo túmọ̀ aláàkín tí nǹkan bá ti jẹ́ wípé bá ti jẹ́ bádàrú à ń sọ̀rọ̀ bádàrú lánàá tó bá ti jẹ́ bádàrú ní kìíní ohun àti wá jẹ́ pé ìsìsì náà wù yẹn gan-an kò sí lára kìíní yẹn kò sí lára kí ní àmà ìjọ́rẹ̀ sáni kí ní ẹgangan kèé ṣe isis náà hù tọ̀jẹ́ wípé ó wà lára ìtọ́wà wájú rẹ̀ tí a bá yọ́kù lára tó wà wájú láti amọ́túnmá ṣùgbọ́n ọ̀yọ̀ òun kò rẹ́gbẹ́ mú tẹ́sí ìgbà ni wọ́n yọ́kù lára tó àwọn jù wọ́n yọ́kù lára tó àwọn jù tẹ́bá o. ó wẹ̀ ìtorí pé kí ni o ayọ́kù níbi unity báàkì yẹn jẹ́ tí wọ́n ṣe yẹn ayọ́kù ayọ́kù wọn wẹ̀yìn wọ́n ti wà fẹ́ pé tó bá jẹ́ wípé mọ̀nkọ́sìlù bá ní sáájẹ́ mọ̀nkọ́sìlù bá ní òun náà máa túmọ̀ aláàkè ṣùgbọ́n kò ọba nǹkan tó wà lásìkò yìí ti a kó fọ́ọ̀sì wọn kí ni ọ máa ìlà tó ti orí dáná ni ilá máa ń ta wá láàkiri ọ̀rọ̀ àkàbà jágbẹ́ ní láàkí tó àní kó fọ́ọ̀sì wọn ṣùgbọ́n láàkí ni ẹwà kọ̀lọ́gọ́ọ̀dọ̀ àwájú ilá yẹn fún ẹ̀dí láàkí láàkí máa ń ta wá ńlá kọ̀lọ́gọ́ọ̀dọ̀ àwájú ẹ ń bá gúrí wàkàfà pàyọ ádìbò ọ̀rọ̀ ó fi yàtọ̀ ọ̀rọ̀ ẹ̀ ìṣùsùn ẹ̀yẹ kan wà ní kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀dọ̀ ní gíní tó wà pẹ̀sẹ̀ eléyìí ní nǹkan ṣe pẹ̀lú ọ̀dọ̀ wà àwọn àjọ àmì ẹ̀rọ fún àgbẹ̀ láàkín ìmọ̀ àtúwú ìrìnsà fàlà Bàbá mi lọ pé kò ní nǹkan ṣe pé kí la fẹ́ sọ pé àwọn ẹ̀gbẹ̀ láàkín ìmọ̀ àtúwú dàbí ilá máa ń ta àwọn aláwọ̀ àyọ̀ àdínkù. Láàkín ìmọ̀ àtúwú àbẹ́wọ́n ẹgbẹ́ ìṣẹ̀ káánà kí nínú ìdílé ọmọ ẹ̀rìgà àìsọ̀gbẹ́kọ̀ sí orí ti fa ọlọ́run bá wá dáhùn sí báyìí wọ́n máa bá mú. wọ́n tún bẹ̀rẹ̀ gbẹ́sàn ní pé ká mọ ẹ̀sọ́ bá a àti dọ̀kàrátà ní. ilé tẹ́tẹ́ wọ́n ṣe ká mọ àsọfún ayé pé lúgà kùránì kùránì máa ń kọ́ wa ní lúgà yìí tẹ́ẹ̀bá kó ṣubú àti búkẹ́rọ́tù wọ́n jọ jímọ̀ kankan náà ni ṣubú àti kí ni ọ búkẹ́rọ́tù wọ́n jọ jímọ̀ kankan náà láti wá báyìí pé ṣubú àti búkẹ́rọ́tù wọ́n lè túmọ̀ kí ni ó ìkankan náà lọ́gbẹ́ wọ́n là kọ́ ní sọ bá àwọn búkẹ́rọ́tù káàlì mọ̀ pé ṣubú yìí wọ́n túmọ̀ sí kí ni ọ búkẹ́rọ́tù àfi ìlà ṣọwọ́n wọ́n ní tá a bá rẹ́ nìkan bẹ́ẹ̀ wọ́n ṣe ó ti àwọn nǹkan tí ò ṣe sọ̀rọ̀ wá ní ṣẹ́kárìn pẹ̀lú ẹ̀ wọn ló dáa ní àbíká máa rìn pẹ̀lú ẹ̀. ẹgbẹ́ yìí ká fi àwọn tó jẹ́ pé ká máa ní àsìkò nínú ilé ẹ̀sìn tí a máa sọ pé a bá sọ̀rọ̀ nípa ájírò ìwò ẹ̀bí ìtayẹ orí bíbí àbòjì òun kọ́ ni ájírò ájírò ìwò ẹ̀bí lẹ́yìn tá a sì láàbù fi hàn o kọ́ ní ìpìlẹ̀ pé ẹnìkan ń ṣe nǹkan kan tó fẹ́ kò ṣe dáadáa ní ẹ̀sìn pé ìgbọ́dọ̀ kí ìgbọ́dọ̀ bá ṣe kí ìyàn lódì yíyàn lódì ájírò lòdì ìjà àtìlẹ̀ màṣíláàfì ó wá nítorí mẹ́sí àbárí wípé ẹ̀dùkọ́ ẹgbẹ́ bá yẹ̀ lódì tí ó mọ̀ bọ́ ìyàn ìwọ̀n lódì gbàdé èèyàn mọ̀ pé òkú ló jẹ lánàá ọ̀rẹ́ gidi mú kí wọ́n dé ipa tó níbẹ̀ ṣùgbọ́n ọ̀gá tó máa tẹ́ tẹ́gbẹ́ ọmọ òwò bẹ́ẹ̀ kí ní ní pàdó ẹgbẹ́ nǹkan báyìí ló ń ṣe kí ló gbẹgbẹ́ yìí ló gbẹgbẹ́ bẹ́ẹ̀ gbẹgbẹ́ kó lè bá àjẹgbẹ́ nǹkan tó ń ṣe yẹ kó lè yí padà nínú ẹ̀sìn níbi àkéyàn ọ̀rẹ́ nìkan dábẹ́ kí mùsùlùmí kì í gbáwẹ̀ àtàwéjú ẹni mùsùlùmí kì í gbáwẹ̀ lọ́wọ́ tó gbé kì í gbáwẹ̀ ó ní kí olóògbé ọkọ̀ ní ẹni <laughs> lọ́wọ́

àwọn jẹ́ kẹsẹ̀ rí jẹ́ tó lè jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ ó rí pé dáa máa ń jẹ́ ìnáwó kí ìyàwó lọ bẹ̀ bọ́mọ́ jẹ́ ń jẹun bọ́mọ́ wọn kì wọn bọ́mọ́ jẹ́ gbogbo ẹ̀ tó bá ara ẹgbẹ́ lọ jẹ́ mùsùlùmí. mọ́tíra àlàáfi ṣe kí ni ọ àjùbá rẹ tó láti gbọ́ yé ẹ̀rọ ní ìgbésí rẹ pé òun gẹ́gẹ́ ní olórí ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ ọ sálámà kẹ́mi sáà ẹbí ká máa ẹbí tó ká wá sí ẹbí á máa mọ àwọn kíní yẹn ẹbí ká máa mọ lò ẹbí ká tẹ̀wé lò ìjọba ti wà ọgọ́rùn gbogbo alágbèyọ rẹ̀ wọ́n ní ti jẹ́ jíjọ nǹkan nígbà tí àwọn èèyàn ní gbèsè yẹn nìkan ọ gbọ́dọ̀ sọ wípé ọ̀fẹ́ bí àjẹ nǹkan a ti mọ̀ pé tá bá pa ẹran tó ti kú àmọ́ sun yẹn yàtọ̀ àti gbá ọ̀rẹ́ yìí ṣùgbọ́n ọkà mú ẹkù tó ẹkù pa pé à ah, ẹkù ó jẹ́ ìjẹta ní ìgbé ní jù ìjù rẹ láàyè láàyè ní fún ṣe bẹ́ẹ̀ o tọ́pẹ́ inú ti bí ọdún pé à ah, tó bá gbìlẹ̀ wá ní gbìlẹ̀ mọ́ aláyè ìwà àdáre ìjù ọ̀rẹ́ báyìí tẹ́jú ìbílẹ̀ yóò fi bọ́ lára rẹ̀ ó mú nǹkan ó fi mọ̀ tó fi pa ni ó dẹ̀ ọ̀tún wọn ọ̀pọ̀lọ̀ ṣe sí pípa rẹ̀ ọ̀pẹ́ ọ̀wá ni ó ń gbé ọ díẹ̀ díẹ̀ ní ọ̀rọ̀ àbí ti gbálẹ̀ bọ́ǹdì ní ìpàdọ́gbà tó jẹ́ ọmọ onífò rẹ̀ ọmọ rẹ̀ tó ọmọ rẹ̀ lọ́gẹ́ nínú ti gbé ọjọ́ ló jẹ́ kí ni ọrọ̀ ló ti tètè ní wọn fẹ́ fẹ́rẹ́ ṣùgbọ́n iná wà nínú nǹkan tí wọ́n ń lò fún kíkẹ́ bẹ́ẹ̀ fi pa wọ́n wọ́n máa ń lò fún àwọn oyin kíkẹ́ bẹ́ẹ̀ fi pa wọ́n wọ́n fẹ́ fi láti lé pé láti lè gbé wọn kúrò ní ibi tí láti yẹn pàṣẹ àwọn ẹ̀rọ abáfẹ́ sọ pé abẹ́ ti lé lè kó òdì kan àti ti lé àwọn èèyàn gan náà kó òdì kan táàrí lánìí ẹ̀kọ́ afẹ́ pa wọn. ẹgbẹ́ bá rí náà wọ́n sàjáde síta sọ̀rọ̀ ẹgbẹ́ ìgbà abẹ́ jagun ìgbà àti sọ̀ráǹdì gbogbo obìnrin àti fàlẹ́kálẹ̀ báyọ̀ lè máa ságbà jáde tí ó kàn máa kó sí wa lọ́wọ́ táwọn mú wọn àfẹ̀júlọ́ látẹ̀lé àwọn ìgbà ìgbà tó máa sáré pẹ́ iná òkú òlọ́rọ̀ rẹ̀ ṣe ìgbà mi àbíkí bọ́dọ̀ ọ̀rẹ́ tó máa mú mi lọ ọ̀nà kọ́ ọ̀bọ́ sọ́wọ́ wọn tó mú ìta lóye òkèjì òkè ní àgbàlérò bí gbé àfẹ́sí náà gẹ́gẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ nípa sùjúdù sùjúdù ti láwà wà ìyáta kọ̀rálì lọ́wọ́ ó pàdé ìforí kanlẹ̀ ló forí kanlẹ̀ ọlọ́run ọba ẹ̀ẹ̀kan náà ló forí kanlẹ̀ nítorí ẹ̀ máa ń sọ níforí kanlẹ̀ ó lè sọ ṣùgbọ́n àlọ́ bí alẹ́ ààlà olùsọ ẹ̀kọ̀kẹ̀ ṣùgbọ́n òkùnkùn ló sọ lọ́wọ́ ní kí ní àwọn kòlìsàn tí wọ́n fún wàhálà àwọn gómìnà ìjọba ìjọba tó wà nínú kòlìsàn nípa àwọn kòlìsàn ìgbé dáma sọ ní foríkalẹ̀ ẹ̀rọ òtítọ́ tí wọ́n tó láyé ìforíkalẹ̀ sọ́jà tó ṣokò òun ò ní kankan nínú oríkalẹ̀ ogún rẹ̀ ńlẹ̀ jù ó foríkalẹ̀ ó sì aláwọ̀ apá rẹ̀ fún ọyọ̀ tó yẹ ẹ̀rẹ̀ yìí tó ń dẹ̀bi ìyá àti kí ni Lọ́pọ̀ ọ̀dẹ̀ àpò ìlú tí máa gẹ́gẹ́ ìgbà kíkò. Tẹ́rí ìtì ààdù èyí tí a ń sọ pé ẹ tó bá ṣe ló gbà ládàá. Ẹ̀yẹ tó bá ṣe tó bá ṣe mistake ló gbà ládàá tó bá ráyè ní bàlágà méjì òun ni iṣẹ́ àgbéyà ń ṣe tó jẹ́ wípé orí ijó òdodo lèyà ti ń ṣe iṣẹ́ àgbéyà ń ṣe níṣẹ́ lápẹjúwe ní ṣe àgbà ìgbé kákáwọ́ sí àyà nígbà tá a bá dìde padà lórí òun káàkàwọ́ padà sáyà ní àbáfà padà sí ẹ̀rí àwọn àwọn ẹ̀rí ìdílé ìfà àwọn mẹ́rin so inú ilé ìrìn àjò àwọn kan lọ pé àwọn kan bá inú àwọn sọ̀hábà wọ́n gba wọ́n lè padà ní àwọn kan dára ah, wọ́n ká wọ́n máa yà ní ẹgbẹ́ àwọn ẹ̀rí rẹ̀ lọ́gbẹ́ àwọn tó jẹ́ sálàbù tó dájú lọ ọ̀dọ́ ní kébìrì ọkàn wò wí pé ah, àwẹ̀ tó lọ́n lè gbà jù ó funfun lè ẹ̀mí ẹwọ́ àrẹ̀dáwà gbà ní ṣe bá ìṣù láti gẹta ìyàbò ìṣìlú so ọlọ́wọ́ tètè gba àwẹ̀ yẹn tú ìṣẹ́ àrùn Ó ti kúrò ní ti àrùn, mú mú nǹkan tuntun wá nìyẹn. Mo wọ́n yẹ́ nìsíra ọ̀pọ̀lọpọ̀ ayé náà yẹ̀ ń pè ní pé wọ́n mú nǹkan tuntun wá ní àwọn afẹ́mọ́sọ pé kí ni o ìtìkù ká mi ní ọ̀dá.

àwọn kẹjá àlóòtọ́ ẹ̀rí wẹ́wà màrìjú o tàbáwárẹ́ nìkan tí bá jẹ pé òun wá sọ wípé òun ò ní wẹ̀ òun ní fọ̀nà á ní òun ọ̀fẹ́ ládá tó pé kí ni o ó ṣe mi séèkì ní ọmọ ìgbà ládá pé ó sì ṣe ń ṣe àgbẹ̀ tó ní òun nu pẹ̀lú kílẹ̀ ìjọ àrígbé ẹ̀ tó ní orí kí ní ìyẹn lọ́dọ̀ àwọn tó ṣáájú lọ tó lè tàbí sí ẹ̀sí ẹ̀rí kẹ́lẹ́ òun lè tàbí lọ́dọ̀ àwọn tó rẹ̀ èmi gẹ́gẹ́ mo ti ń kì á jẹ ẹ̀sán ọwá òwe ọjọ́ òwe ti àdùgbò sókè níbi rẹ̀ ènìyàn gbọ́kẹ̀ káàdì èèyàn dáa tó àwọn pé ó fi orin fún àwọn ọmọ ọmọ sínú kiri àbáyẹjẹ́ àwọn ọmọ gbá orin àwọn gbẹgbẹgbẹgbẹ àtàlátà èèyàn dáa lẹ́lẹ́ nípa nípa àwọn ọjọ́ tí a jù lọ sí wọn dáa mẹ́rin àtẹ́wọ̀n ẹ̀yẹ̀ tó ní owó tó lè padà nípa gidi tẹ́gbẹ́ kéde lọ ti dáa ẹni ẹ tó tó tó dájú lọ wọ́n máa ní special day báwọn obìnrin tí wọ́n ń ṣe wá àti fún wọn ẹgbẹ́ yẹn bá gbé lọ bẹ́ẹ̀ kò ní sí wàhálà. sókè ẹni jù láì káwá ti rí àwọn tani tàbí sáwọn tó dájú lọ àbí. àbáwọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ tó wá dáa lọ́wọ́ ìgbẹ́gbẹ́

àbíàtò ti gbẹ́jẹ́ àwọn ìdí ilẹ̀ àwọn ìgbèrè àtìlọ ìdí alákẹ́gbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó mọ́rọ̀ tó sáájú lọ tó ti bẹ́ẹ̀ tó kàtíkẹ́ fi ìkìlẹ̀ lẹ́gbà tí ó rẹ̀ ṣe ń ṣe àmì ọ̀nà kí ń ṣe àmì ẹ̀ kò sí dá abẹ́ ti kọ́ tí àbá fi ní ti ti kọ́ ìdí àbá tó kẹ́ ní ìlà kan Ẹgbẹ́ ẹgbẹ́ tún pé wọ́n ara ọwọ́ àgbà ibi ṣètìkì dáǹtì ló sọ̀kì àwọn àdébẹ̀ bẹ́ẹ̀ láfíìsì ṣàlàyé dáadáa. Nígbà mú adájọ́ àbí ìjà àtúnyọ́tọ̀ tó káwọn bẹ̀rẹ̀ káwọn kẹ́kẹ́. Wọ́n nígbà ti ṣàlàyé àwọn ọmọ ìgbé ìṣàlàyé wọn bàbá tó gbé nínú tó ọ̀rọ̀ ọmọ ọlọ́run kò kẹ́kẹ́ kẹ́kẹ́. Tó ọ̀rọ̀ ọmọ ọlọ́run kàwọn bẹ̀rẹ̀ láti ṣe kẹ́kẹ́